الحمد لله الحمد لله الذي أنزل علينا الكتاب وهدى عباده لعبادته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا المرسل بالهدى وبدين الحق رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله بجدوا الله bá القرآن alukur'ani kó lè bá a jẹ́ na fún wa ká bá jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣoríire lọ́nà agbẹ́ndà kìyàmà ọlọ́wọ́n bá tún wá fi anabi sallallahu alayhi wa sallam ó fi ríran rẹ ó fi pẹ̀lú sísọ alukur'ani kalẹ̀ nítorí bá gbọ́ sọ nínú alukur'ani yéyéké bá máa tẹ̀lé àwọn àṣẹ láti lè bá a máa jìnnà sí àwọn kan tó kọ̀ fún wa torí ẹ̀ wọ́n bi yàrá wa Aisha radiyallahu anha léèrè nípa ìwà ìṣe àti ìṣesí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Aisha dáhùn ìpè kánà khuluquhu ìwà rẹ̀ ní al-Qur'an tó túmọ̀ sí pé gbogbo ntọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa pa wá láti pé ká ṣe láàrin pa nàbí sallallahu alaihi wa sallam lọkọkọ àwọn ẹni tí ń ṣe gbogbo ntọ́nà wọn bá sì kọ fún wa tó ní ká dínà sí láàrin pa nàbí sallallahu alaihi wa sallam lọkọkọ àwọn ẹni tó kọ dínà sí tó ti eléyìí báyìí ọlọ́run bẹ ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ó ṣe lófin ká máa láti òun nínú alukur'an bẹ́ẹ̀ náà ló ṣe lófin ike gbogbo ntọ́nà nàbí sallallahu alaihi wa sallam bá mú wa fún wa وما نهاكم عنه فانتهوا تريد أجيكاتي أبيه وقع nínú àwọn àdéhùn anábọ muhammed sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí tí wọn látọdọ abdullahi رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أتاني الليلة ربي تبارك وتعالى في أحسن صورة فقال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قلت لا فوضع يده بين كتفي بين كتفي حتى وجدت حتى وجدت بردهما بين ثديي فعلمت ما في السماوات وما في الأرض فقال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قلت نعم في الكفارات والدرجات والكفارات المقص في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء في المكاره قال صدقت يا محمد ومن فعل ذلك عاش بخير ومات بخير وكان من خطيئته كيوم ولدته أمه وقال يا محمد إذا صليت فقل اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وتتوب علي وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون والدرجات إفشاء السلام وإطعام الطعام والصلاة بالليل والناس نيام رواه أحمد والترمذي بسند صحيح حديث الليل كيف حديث النبي محمد صلى الله عليه وآله وسلم هو لسد عبد الله بن عباس رضي الله عنهما وكان إنه صحابة tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá ṣe lólùmọ̀ ńlá bó الله عليه وآله وسلم sallallahu alaihi wa sallam kó tó kú ṣùgbọ́n àwọn bá dá lágbàlagbà ó ṣe ní àgbàlagbà olùmọ̀ kọ̀dá ní àgbà àyà ó di ọmọ ọmọ àbúrò bàbá anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ilé ìtànkpé ní al-abbas abdullahi ọmọ abbas ó jẹ́ ní tí ń lò sí anabi sallallahu alayhi wa alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ilé ìyàwó ń jẹ́ nítorí pé àbúrò lọ́jẹ́ sí ìyá ibn abbas radiyallahu anhuma Maimuna yìí ọjọ́ kan nínú àwọn ummahatil mu'minin ìyàwó ní bánabẹ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibn abbas ìyẹn máa wá sùn ọ̀dọ̀ Maimuna nígbà mi lọ́ba tí wàá fura wọn nàbí sallallahu alayhi wa sallam ọ̀tajú lóru ọ̀fẹ́ sí àlùwalá ìyẹn máa sáré síbi tí bá gbé nǹkan tí ó fi sàlùwalá yóò gbomi wá fún ọ wá sí bẹ́ẹ̀ lọ́jọ́ kan inú anabi sallallahu alayhi wa alayhi wa sallam dùn anabi wá sàdúrà fún pé allahumma faqihhu fid-din wa 'allimhu at-ta'wil wọ́n lọ fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wọ́n lọ fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn kó sì fún ní ìmọ̀ báwo láti ṣe máa túmọ̀ alukur'an àdúrà ńlá yìí látẹnu anabi ńlá ọlọ́wọ́n bá gbà lórí abdullahi bin abbas débi ike kótó di kókó láyé àmẹlòmí tó ní ìmọ̀ nípa àwọn nǹkan tó jẹ nípa tó tó má lókè abdullahi bin abbas radiyallahu anhuma onáà lọ́gbẹ̀gbà wáyé wa látọ̀dọ̀ anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ń tọ́ka sí pé ó yẹ àwọn báwọn náà sì jẹ́ ẹni tó ṣe pé gbogbo tí wọ́n ń gbọ́ nípa ọ̀rọ̀ àmà wọn àmọ́ fetí pàlàbà rẹ̀ wọ́n ń sọ wọn mójútó nítorí ìjọ tí wọ́n bá fi jíṣẹ́ Ibn Abbas ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti gbọ́ láti ìgbà tó ti wà ní kékeré yìí gbogbo ẹ̀ náà ló ṣẹ́kù lórí rẹ̀ tó sọ dáadáa tó sì ń jíṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó di pọ́ dàgbà ọlọ́nàbà sallallahu alayhi wa sallam ó ní ọba oníbùkún ọba tó ga ọba mi ní alẹ́ májúmọ́ òní ọba mi ní alẹ́ májúmọ́ òní fi ahsani sura lórí àwòrán eléyìí tó rẹwà jù anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá mú ìrìn àjò òru láti Mẹ́kà lọ sí Baitul Maqdis láti Baitul Maqdis ọlọ́wọ́ bá ní kó gbé gòkè wá sí sẹ́mà anabi ńlọ bẹ́ẹ̀ títí òfin sẹ́mà keje wọ́n ti sẹ́mà keje ọlọ́run ti gbé sáyà sẹ́mà keje wọ́n fi dé àyè ibì kan tí mọ̀lẹ́kà Jibril lóye mi ò lè kọjá bí. anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ó débi tó ṣe pé tí wọ́n bá gbé gègé tí wọ́n bá gbé lórí pépà ẹni tí gègé ń sọ ẹni tó bá létí ó sì máa gbọ́ níbi tí gbogbo nǹkan dákẹ́ rọ́rọ́ dé. ṣùgbọ́n sílẹ̀sílẹ̀ ìgbà tó lè padà dé wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè nínú àwọn tóbi léèrè ní yàrá wa Aisha radiyallahu anha níjà wà ní olú ẹlẹ́dàá rẹ̀ ní ìgbà tí ọlọ́run bá gbé ọkùn sámàbì anabi ní nọ́ọ̀rùn anna ọ̀rọ̀ ìmẹ́lẹ̀ ni báwo ni mo ti ṣe lè rí nítorí pé tí wọ́n bá ti parẹ́ ìmẹ́lẹ̀ ti ń bẹ ní ojú rẹ̀ sí ara ohunkóhun gbígbiná ní nǹkan náà gbiná. torí ẹ̀ ń gbà tí anabi musa alayhi salam tọ́tọ̀rọ lọ́dọ̀ lu ẹlẹ́dàá wa ike kọ́lọ̀ wọn abakọ́jẹ́ pọ̀ wọ́n rí o ọlọ́wọ́n abẹ ẹlẹ́dàá wa ni lẹ́ńtẹ̀rán ò lè rí mi a kì í rí mi ní ilé ayé ń bì anabi musa alayhi salam nígbà tó ń pé àwọn ẹni tọ́lọ̀ wọn bá rán sí tí wọn àmọ́ nǹkan àwọn gan wọn sọ ike wa musa lan nu'mina laka hatta nara Allah jahra àlè gbọ́ gbọ́ ó lè gbọ́dọ̀ abárọ́ náà wọ́n bá ní fotofoto báyìí tó bá gbọ́ àwọn olódò alẹ́mọ̀ kan wọ́n kúrò tó wọ́n bá tọrọ bẹ́ẹ̀ báwo á lè mi tí mo já lẹ́bi ọ̀nà èmi ó ti yẹ kí n kọ́kọ́ láǹfààní láti rọ́nà ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé lẹ́ńtàrọ́ọ̀nì ó lè lé mi nítorí pé àkèérí ọlọ́wọ́n bá nílé ayé ń bì ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني ọlọ́wọ́n bá فسوف تراني ọ̀nà àpáta tó òun náà nìkan a máa wò tọ́jú akó òkúta tó bá jẹ́ pé tí mo bá ṣe àfihàn ojú mi sí àpáta yìí tí mo fi ra mi tí mo fi hàn tí mo fi hàn àpáta yìí tí àpáta bá lè dúró láti wò mí a pé wọn náà lè dúró wò mí. فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صاعقا nígbà tí olú ẹlẹ́dàá tó fi ra كل tó fi hàn àpáta anabi musa dákú lọ gbanagada rí ọ̀nà anabi sallallahu alaihi wa sallam sọ pé nurun anna ara ìmálẹ̀ ni báwo ni mo ti ṣe lè rí torí kí tọ́ba sì payá ìmálẹ̀ ojú rẹ̀ sí ara ohunkóhun gbogbo tí ìmálẹ̀ yẹn bá débẹ̀ yóò gbin náà ni torí ẹ̀ làwọn sàhábà radiyallahu anhum ìní ìyá pàṣẹ ń bẹ láàrin wọn ìjà nàbí ọ̀rọ̀ lọ àbí ọ̀rọ̀ lọ bíi àwọn yìí tó pọ̀ nínú wa wọ́n sọ pé kọ̀ọ̀rọ̀ náà o nígbà tó náà bá gbé lọ sí sẹ́mà nínú wọn la ti rí ìyá ńlá wa Aisha radiyallahu anha nítorí pé ńgbà tó bí anábì lórí anábì nínú ọ̀rọ̀ anna ọ̀rọ̀ ìmẹ́lẹ̀ báwo ni mo ti ṣe fẹ́ rí nínú àwọn sọ pé anábì rí ọlọ́ọ̀ láti rí Abdullah ibn Abbas radiyallahu anhuma àti bá àti bí eléyìí tó dà eléyìí tó sì tẹ̀wọ̀n ni. onígbà náà fi kọ̀rọ̀ náà rárá nígbà tó lọ́wọ́ bá gbé gòkè lọ sí sàmà ṣùgbọ́n nínú àdìsí anábì wa sọ fún wa pé ní alẹ́ òní ẹlẹ́dàá mi ọba oníbùkún ọba onígíga ọwọ́ abá mi nínú àwòrán tó rẹwà jù ọwọ́ abá mi nínú àwòrán tó rẹwà jù lọ́dọ̀ àwọn wọn lẹ́nu ibi sallallahu alaihi wa kò ṣùgbọ́n ọlọ́run ọba fira rẹ̀ hàn nábì lójú oorun nígbà tá nábì sùn ọlọ́run ọba fira rẹ̀ hàn nábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí rẹ̀ náà ládé sí táǹkà yìí olúwa ẹlẹ́dàá wa ọwọ́ mi ní òru mẹ́júmọ́ òní olúwa ẹlẹ́dàá mi ọba oníbùkún ọba tó ga ọwọ́ bá mi nínú àwòrán tó rẹwà jù faqala ya Muhammad tó olúwa wá mi sifatu min sifati Allahi azza wa jalla alìsíyàn sífẹ̀tún min sífẹ̀tì Allahi azza wa jalla wíwá ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run ẹlẹ́dàá ọba tọ́gatọ́ gbangba torí pálọ̀ ń tún sọ nínú alukur'an ó ní wa jaa rabbuka wal malaku saffan saffa olùwà ẹlẹ́dàá rí ọ̀wà olùwà ẹlẹ́dàá rí ọ̀wà nínú ìròyìn ọlọ́run ọba nìyẹn. الله تسألك هل ينظرون إلا أن يأتيهم الله في من الغمام والملائكة إلا أن يأتيهم الله كل مرة تجوك كل عرفة ولا إذن الإتيان صفة من صفات من صفات الله عز وجل وهي صفة فعلية يرويك ننوى روي الله ننوى روي ساسني انت بعد جاء روي ساس وقبوك إنا نروي ìní máa bẹ pẹ̀lú ẹ̀ ìní máa lò bọ́ba ti ṣe fẹ́ àti bọ́ba ti ṣe wù. faqala ya Muhammad ọlọ́wọ́ ẹni rẹ̀ Muhammad hal tadri fima yakhtasimu al-mala'u al-a'la ǹjẹ́ ọmọ tí àwọn ẹni tó ga nínú àwọn ẹ̀dá tó ga jù tí wọ́n ń bẹ lókè gbogbo yín tí wọ́n ń ṣe fanfa lórí ẹ̀bì sọ́mọ tí wọ́n ń ṣe fanfa lórí ẹ̀bì kó ń sulẹ̀ pé mi ò máa eléyìí òun náà ní ọjọ́ ọ̀nà nínú ọjọ́ a fi kọ́ni lẹ́kọ̀ọ́ á sì rí pé irú rẹ̀ náà ọ̀pọ̀ nínú súnà níbà sallallahu alayhi wa alihi wa sallam káma kọ́ni lẹ́kọ̀ọ́ báwọn náà mímọ ṣe béèrè lọ́dọ̀ ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ nítorí pé ńgbà wọn bá léèrè nítorí mà nípa rẹ̀ èèyàn lè sọ pé mà ètò sì mà nípa rẹ̀ èèyàn lè gba ojú ọ̀nà tí wọ́n ń ṣèbéèrè lọ́dọ̀ èèyàn a máa mú kí akẹ́kọ̀ọ́ ó ní ìtẹríba a sì máa mú kí ẹ̀kọ́ tó ń kọ́ lẹ́yìn ìgbà tó ń bá sàlàyé fún dáhùn kó dúró lórí rẹ̀ sínsínsín. ṣùgbọ́n tá a máa kọ́ lẹ́kọ̀ọ́ táǹkà ń dàárẹ̀ lólógiri tá a máa ṣèbéèrè lọ́dọ̀ ọmọ táǹkọ́ lẹ́kọ̀ọ́ sọ́ọ̀mù àbí ọmọ kó tó di ká sàlàyé ìgbéraga máa pọ̀ fáwọn ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ kò ní hàn pé kọ́ ọ̀ma yóò máa wá sí fòkè yóò máa sí báyìí yóò máa sì sí pé gbogbo tí wọ́n sọ lọ náà mà amúgbàtà bá ti béèrè tí ọ̀bà ti lè dáhùn kò sí ọkọ̀ kan tálákọ̀ọ́rí lè rí ṣe níwájú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yóò lè sọ pé ìmọ̀ nǹkan tí ọ̀ma eléyìí máa ràn ọmọ lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ torí ẹ̀rọ láàrin nínú súnà anábì sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ fi ń béèrè lọ́dọ̀ Mu'adh ibn Jabal ìpínyà ما حق الله على العباد وما حق العباد على الله إذ الله ورسوله أعلم إن جاء ما كلا تعلم هذا لولا ويداري كسلا تعلم ويدا لولا الله ولموتك الله أتي رنسالي يوى النبي وإن ألم سليم من سبب كي يقول كوكورا تفكك ثم لا قوي èèyàn máa mójútó ọlọ́run bíi anabi sallallahu alaihi wasallam lórí nípa tó a máa ń táwọn ẹni tó ga nínú àwọn ẹ̀dá wa tí wọ́n ti fanfà lé lórí bí kóńtólà mo ní mà eléyìí náà tún jẹ́ ẹ̀kọ́ mi gbogbo ìgbà tó bá bí wá léèrè ń tá àmà kí wọ́n sọ pé màá ni o kése pé wọ́n máa tẹ́ra rẹ jẹ kọ́ máa lọ ọ̀rọ̀ lọ́rùn kọ́ máa wá fún ẹ kọ́ ọ̀pọ̀ láyè òun fẹ́ mú ọgbọ́n wá ni ọgbọ́n ò lọ́ba mú wá nínú òdo tí wọ́n bá ti mọ kẹ́yìn mọ́ náà tí wọ́n bá sì ti jẹ́wọ́ pé màmá ẹni tó mọ̀ yóò ṣàlàyé rẹ̀ fún yàn èèyàn bá dẹni tó mọ̀ فوضع يده بين كتفيه ọlọ́run ọba tó ga ọba tó gbangba ọwọ́ àti ọwọ́ rẹ̀ lé àárín èjìká mi méjèèjì ó gbé ọwọ́ rẹ̀ lé tó lọ ọlọ́run ẹlẹ́dàá ọwọ́ ọba mi lóru nínú àwòrán tó rẹwà jù ilé ìjẹta nàbì nìkan tí ò lè ṣẹlẹ̀ olùlànà rí ọlọ́run ìwọ gẹ́gẹ́ bíi tani olùlànà kò rí ẹ̀ṣẹ̀ tán àmúgbáwò àlànà ó sọ pé mo rọ́rọ́ gbàgbé ẹ̀ nínú ọ̀la tó lọ sí fànàbí ni tí ò sí fẹ́ dà mí ilé iṣẹ́ tí ẹnìkan kò sí fẹ́ lómi ó sì lè lọ́la kò rí ẹ̀rọ Muhammad sallallahu alayhi wa sallam nítorí pàṣẹ ni ẹnikẹ́ni tó bá lálàá tó bá rí mi èmi gangan lórí rọrùn fún àṣetọ́ni lágbára láti lè gbé àwòrán mi láti lè gbáwọ̀ mi wọ̀. àṣetọ́ni gbé àwọ̀wọ̀ láti pera rẹ̀ lẹ́rù mi tí èsì ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n rọrùn fún lágbára láti lè gbáwọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ̀. torí ẹjọ́ bá lálàá torí ànábì ànábì náà lórí. àmọ́ kí ni bàbàrà ti ń bẹ nínú pé mo lálàárí ànábì lẹ́ni tí èsì àlejò ànábì kí ni bàbàrà ti ń bẹ nínú pé mo ànábì lẹ́ni tó ànábì nítorí ló ànábì kó tó di pọ́kú Abu Lahab rí Abu Jahal rí gbogbo àwọn ọlọ́jọ́ máa ná nígbà gbogbo ṣùgbọ́n rí tí wọ́n rí kò sí wọn láǹfààní nítorí pé wọn ò gbàgbọ́ wọ́n sì kú lórí pé wọn ò gbàgbọ́ náà torí ẹ̀ tí wọ́n wá fẹ́ fi gbá òkè bí mo lálẹ́ àárọ̀ náà rí ni wọ́n á ní kí ni àwọn kan rí sáájú kí ó tó kú wọ́n wà náà nítorí lánàá rí ọ̀já máa kankan àfi lọ́dọ̀ ó tọ́rí kọ́ tí wọ́n máa pọ́n léwé wọ́n lálẹ́ àárọ̀ náà anabi wa ni kíní kan sẹ́kù táwọn àti jíṣẹ́ máa jíṣẹ́ báwọn èèyàn ń gbọ́n bẹ̀ kí anabi ti wà nù gbogbo ló ti torí lọ ló ṣe ọ pé ìkàkà máa ń bẹ̀ nínú tọ́lọ́ fi rán anabi sallallahu alayhi wa sallam bánàbí ọ̀ràn ti jíṣẹ́ rẹ̀ tó fi lọ ìdúró ńlá ló gbélé ọ gbogbo tọ́lọ́ fi ló ti akramakumullah ọlọ́run lọ́dà wọn ọwọ́ agbé ọwọ́ rẹ̀ ó gbé láàrin èjìká méjèèjì tànàbì sallallahu alayhi wa alihi wa sallam ó ní ọwọ́ yìí ọwọ́ ọlọ́run ọba tó ga ọwọ́ tutù má débi pé mo sì gbọ́ tututu ọwọ́ náà láàrin ọmú àyà mi méjèèjì báwo ni ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ti sọ rí àmà ọjọ́ àgbẹ̀jọ́ wájú báwo lọ́wọ́ lórí àwùjọbílà àlè mà á. àmọ́ àgbàgbọ́ pọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe ròyìn pọ̀ lọ́wọ́ àmúlò ọ̀nà ọjọ́ wá àwọn ẹ̀dá rẹ̀ torí kọ́ sọ pé lẹ́yìn sẹ́tẹ̀mí tìlígì ṣẹ́yìn ọ̀n wàhúwọ̀ sẹ́mi ọ̀lbọ̀sì nǹkan kan dàbí rẹ̀ olùgbọ́n olùrí ọlọ́run bá gbé ọwọ́ rẹ̀ ó gbé lé àárín èjìká mi méjèèjì mo sì gbọ́ títútù ọwọ́ yàn láàrin ọmú méjèèjì tí ń ń gbá yà mí sallallahu alayhi wa alihi wa sallam. al ibn rahimahullah wọ́n ní anabi bá láwọn ni ṣáájú yìí ìmọ̀ kìí fún nírù láàrin rẹ̀ kìí nírù ṣùgbọ́n ẹjọ́ tó ti tẹ̀lé kọ́lọ̀ ń fira rẹ̀ hàn nẹ́bí sallallahu alaihi wasallam lójú àlà tọ́lọ́ sì bí lóore ìbéèrè tí ò lè dáhùn tọ́lọ́ wá gbé ọwọ́ lé àárín èjìká rẹ̀ méjèèjì àtìgbà ní láàrin rẹ̀ tí ó nírù ìrù yẹn máa sọ̀kalẹ̀ sí dídé ibi tí ọlọ́run ọba wa tọ́ga gbé ọwọ́ lé láàrin èjìká ànábì sallallahu alaihi wasallam méjèèjì kí ló wá tẹ̀lé nígbà tí wọ́n gbé ọwọ́ rẹ̀ lé èjìká ànábì sallallahu alaihi wasallam fa'alimtu ma fi as-samawati wa ma fi al-ard tọ́lá wọn bá bá fi gbogbo tí bẹ́ẹ̀ sánmà àti tí bẹ́ẹ̀ nu gbogbo lẹ̀ ó fi mà mí torí kọ́lọ̀ ń gbé ọwọ́ lé àárín èjìká rẹ̀ méjèèjì mo dẹni tó mọ gbogbo tí bẹ́ẹ̀ nu sánmà àti tí bẹ́ẹ̀ torí àwọn sọ pé ìmọ̀ àtàwọn ànábì ọlọ ìmọ̀ àwọn màláìkà kìí ṣe bí ìmọ̀ àtàwọn akpọ̀rọ̀ǹtù ìmọ̀ àtàwọn ànábì ọlọ àti tàwọn màláìkà ẹ̀bùn pọ́nbélé tọ́lọ̀ máa ń bọ̀ àwọn ànábì wọn ò bùkátà kan gbìyànjú àmọ́ màtiwa ìmàtiwa wọn máa ń pè ní àìlùmọ̀mọ̀ òhìbà ìmọ̀ ọrẹ kọ́lọ̀ ń tàn yàn lọ́rẹ̀ẹ́ ìmọ̀ tàwa kúròǹtù wọn á ń pè ní ilmon mọ̀kítàtà ìmọ̀ tá a ṣe wàhálà ni ìmọ̀ tá a ṣe wàhálà ni ìdí nu ti gbogbo wọ̀ fi nímà torí kìí ṣe gbogbo wa la fẹ́ ṣe wàhálà kìí ṣe gbogbo wa la fẹ́ jìyà àmọ́ mọ̀ tàwa anábì ọlọ́kọ̀ bùkátà rẹ̀ sanukọ̀rọ̀ ọkà sẹ́lẹ̀ sẹ́lẹ̀ àwọn alákọ̀ọ́ màá kà o sì ń gbàgbé ẹ̀rí pé àwọn àtàbà hàn kankan nìsín àtẹnumá aranumá àtẹnumá aranumá èmi ò lu orí agbóró lórí pé kó sálẹ̀ dúró kó sálẹ̀ dúró kó sálẹ̀ dúró. ó lọ sí dúró bàbá mójútó kí máa tètè parẹ́ tó sàrọ̀ bí ìgbà tọ̀hárí. táwọn anábì ọlọ́nkọ sanukori oka fúlẹ̀tẹ̀ǹsà àmọ́ màá kà tó sì ní gbàgbé lẹ́yìn rẹ̀. torí ẹ ọlọ́run wá fi gbogbo ti ń sánmà àti gbogbo ti ń bẹ́ ó fi màmí eléyìí jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ lọ látàrí pọ́lọ̀ nǹkan gbọ́ wọlé àárín èjìká méjèèjì ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam faqala ya Muhammad ọlọ́sìn ni wọn Muhammad hal tadri fima yakhtasimu al-mala'u al-a'la tó ti wá má kí ni dáhùn ẹni tó ga tí wọ́n ń fanfa lórí ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ọlọ́sìn béèrè kó o ṣe náà màá ní bẹ́ẹ̀ ni mo ti má báyìí àwọn péjọ alákọ̀ọ́kọ́ anábì ni mi mà ṣùgbọ́n ní ìsìn anábì sọ pé mo ti mà á. kí wọ́n ní nǹkan náà anábì ni tó tó fọ́ọ́rọ́ ti wọ́n daraja nǹkan méjì wọn ṣe fanfa lórí ẹ̀. kí ni àwọn nǹkan téèyàn máa ṣe láyé tọ́lọ̀ máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kí sì ni téèyàn máa ṣe láyé tọ́lọ̀ máa fi gbéyàn ga. nǹkan méjì làwọn ẹni tó ga ni wọ́n fà anábì tó tẹ̀síwájú olúwọ́n kan fọ́ọ̀rọ̀ etí wa máa pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ torí kọ́ lọ́n ti fún ní ma gbogbo nǹkan ní sùn àwọn nǹkan téèyàn á máa ṣe tọ́lọ́ máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ alákọ̀ọ́kọ́ alimọ́kùnfin mẹsàájì ba'da salawat kéèyàn wọn máa bẹ ní mẹsàlásì kọ́ má máa jáde ní mẹsàlásì lẹ́yìn ìgbà tán parí sọ́lá mi máa rosẹ̀ jókòó nu mẹsàlásì lẹ́yìn ìgbà tá a bá parí sọ́lá ńbẹ́nu tọ́lọ̀ máa fi pẹ̀sẹ̀ rẹ̀ nítorí pé kíni nínú súnà anábì sallallahu alaihi wasallam anábì fi yé wa pé ẹnikẹ́ni tó tó ọ̀nbì kan níbi tó ti parí sọ̀láàtì tí ò dìde ń bẹ̀ àwọn màlẹ́kọ̀ ò ní yé máa ṣàdúrà fún títí tí ó fi kó ń ìwọ lọ́wọ́ sọ pé tó tí màlẹ́kọ̀ fi kó tó àdúrà wọn ni màlẹ́kọ̀ allahumma ighfir allahumma arhamhu allahumma ighfir lahu allahumma arham ọlọ́run foríjì ọlọ́run kẹ́ ọlọ́run foríjì ọlọ́run kẹ́ tó bá yẹ kébi tẹ́ ti ṣe sọ láti lẹ́sì wá lẹ́yìn tá a ti sálámà tẹ́ dìde kíákíá ẹ̀rí pẹ́lú omi nísìn bí ìgbà tí ń bọ́ lọ́n jà ní tó bá sálámà alákọ̀ọ́kọ́ orí ìdúró ní yóò ti ṣẹlẹ̀ kejì ah, mọ̀ ń kájú ní ah, ti ń dúró lèmi pọ̀ ah, tí mo gbé báyà kú ló ń lọ bá tọba jókòó níbi tó ti ṣe sọ láti tó dìde àwọn mọlẹkọ ọmọ sàdúrà fún Allahumma ghfirleh Allahumma arham Ọlọ́run foríjìn Ọlọ́run kẹ́ Ọlọ́run foríjìn Ọlọ́run kẹ́ wọn ò ní ilé sọ bẹ́ẹ̀ títí tí wọn fi sọ kótó báwo ti sọ kótó tọba ti dìde. sọlá ìbẹnu tọ́lọ́ máa fi pẹ́sẹ̀ rẹ ká máa jókòó láwọn mọ́sálásí lẹ́yìn tá a parí sọ́láàtì. jọ́sìn kọ́nà ọba náà ló sọ ike فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله واذكروا الله كثيرا لعلكم تفلحون تابعت قال صلاة لجا جمعي الله أنني قالوا يا فكا فكا لكي أما تجوكو كمثلاتي كاكابي أما والي ما جلو الله أما والي نور الله أما والي نقوى بابا دعي كتكوا وعيوركي kọ́mọ yẹn máa yá kẹ́ ẹ máa rí sá kẹ́ ẹ máa rí sí ẹ máa lọ wá. àmọ́ tẹ̀ máa ń fẹ́ kọjá yan ta tẹ̀ ń fẹ́ kọ́ wọn máa yá tẹ̀ ń fẹ́ kẹ́ ẹ máa rí sí ogun ní kẹ́ ẹ máa sì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kí kẹ́ ẹ máa wọ́n aṣọ àbí kẹ́ ẹ dé nǹkan kan mọ́kì àbí kẹ́ ẹ rí nǹkan kan mọ́lẹ̀ òkúta ló kó àmọ́ walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ọlọ́run máa sáré orí sọ́dọ̀ yín ẹni tẹ́ ẹ tajà fún tẹ́ ẹ jẹ́ olùkọ́fọ́ yín ọlọ́run mú wa báyìí ẹni tẹ́ ẹ bẹ̀sẹ̀ tẹ́ ẹ jẹ́ ọ̀sánwó ńlá fún yín ọlọ́run mú wa báyìí ọlọ́run yóò ní díẹ̀ ẹ máa rí dára sí i ọlọ́run ní pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ lẹ́sì sórí rẹ̀ ọlọ́run ní tẹ́ bá ti parí sọ́dọ̀ ẹ̀fọn kálókè eléyìí túmọ̀ sí wípé èyí ànábì sallallahu alaihi sọ pé ti máa pẹ̀sẹ̀ rẹ̀ òun náà ní ká máa ìgbà tá a bá parí sọ̀láàt ìyẹn ni lọ́nà tí ò ní pàtẹ́ wọn lára ètò ìwọ máa ka mọ́sálásí máa ń wọ níbi iṣẹ́ lọ́kùn wọn mọ́sálásí mọ́sálásí níbi iṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ rajà wọn rárá òní tó ti mú tí máa ní ìjókòó tó o bá jókòó nu mọ́sálásí ó lé sí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ màláìkà náà wọn ṣàdúrà fọ́ kìí sẹ́yìn bákan náà nínú nǹkan tí wọ́n pẹ̀sẹ̀ rẹ̀ anábì ni wọ́n mẹ́ṣì alẹ́ ọkọ̀jọ́ mi ẹ̀jẹ̀mẹ́ ẹ̀ ká máa rìn ká máa fẹsẹ̀ wá rìn síbi tá ṣe sọ̀láàt ìbẹ̀rù tọ́lọ̀ wọn ti pẹ̀sẹ̀ rẹ̀ mọ́sálásí lọ wáyé kó wá jẹ́ láti lé ló ti fẹsẹ̀ rìn wá láti fi iṣẹ́ rẹ ló ti fẹsẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ ń bọ̀ láti fi tọ́ wà ló ti rí sẹ́ bọ̀ ọlọ́pàá ní láti gun mọ́tò ọlọ́pàá ní láti gun mọ́ṣíìnì ọlọ́pàá ní láti gun kẹ̀kẹ́ sẹ̀jẹ̀ wà ṣùgbọ́n ẹsẹ̀ rẹ ló fi lu ara tó fi ń bọ̀ eléyìí ọlọ́run máa fi pẹ́sẹ̀ rẹ fáwọn ẹrù rẹ̀ torí anabi sallallahu alayhi wa sallam ó ti yàn á pé inú tọ́lọ́ máa fi ṣe dáadáa fún yàn ó náà ní kasratul khata ila al-masajid ọ̀pọ̀lọpọ̀ rírìn lọ sí mọ́ṣáláṣí. so torí ẹ̀ nítorí pé wọn àlè jọ àwọn ẹni tó lọ sí mọ́ṣáláṣí tó rìn sẹ́ lọ atẹni tó lọ tó gun kẹ̀kẹ́ lọ abọ́gun maṣíìnì lọ àbí mọ́tò ló ń tẹ̀ gùn lọ wọn lè jọra wọn. nítorí pé ẹni tó rìn sẹ́ lọ yóò gbẹ lára rẹ̀ gbogbo oríkèé rẹ̀ ni wọ́n mọ̀ fáwọn ńlọ ibì àwọn ẹsẹ̀ ti nǹkan kan lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí tabarin débi kan á là á gùn tabarin débi kan á lè kó gbogbo egun ara wa oná sọ fún gbà tabararo kí ni mú mi ní gbogbo òyìn náà rí torí mo ń lọ sí lọ ọlọ́run máa fi pẹ́sẹ̀ rẹ fún yẹn torí ẹ ó túmọ̀ sí pé ìgbà tí mo bá ti wá gbéra lè ìnílẹ̀ pé mo ń lọ ọjà látọjà ń lọ mọ́ṣáláṣí aha mo ń lọ ọjà arada láti arada ń lọ mọ́sálásí tẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ o ti dàrú àníyàn rẹ láti pilẹ̀ òun náà ni pé mo ń lọ mọ́sálásí tòní ọjà gbogbo òyìn tó ń yẹ kàfàrà máa fi pẹ̀sẹ̀ rere ọlọ́run máa fi rere máa fi pẹ̀sẹ̀ rere kí ló ń mẹ́rọ ọlọ́yin tó ń rìn báyìí kí ló ńlọ mọ́sálásí ni ó sì gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam ó sọ pé mi máa rin sẹ̀ lọ sí mọ́sálásí bíi tàbí fẹ́ lọ sí sọ̀láàtì ń jàmáà ọlọ́run ọba máa fi pẹ̀sẹ̀ rẹ fún yàn lóun náà fi sojú kòkòrò àti ṣe bẹ́ẹ̀ lèyìn ò fi jèrè ládàá sí bẹ́ẹ̀nbẹ́ èèyàn nígbàgbé pé nítorí mi máa rin sẹ̀ lọ síbi tá a ti fẹ́ sí lọ ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ. nǹkan mìíràn nínú tọ́lá tó máa fi pẹ̀sẹ̀ rẹ káma ṣàlù aláwa dáadáa nígbà tí ntí ò ní jẹ́ káfẹ́ ṣe dáadáa wà. bí àsìkò ọyẹ́ àsìkò òtútù tí kálukọ́ gbogbo omi ní òtútù torí gidi ó lè tutù lọ́nà tí ò ní pààyàn lára ṣùgbọ́n ìyá máa ta fún ìyá àwọn pé ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nítorí pé tutù bá àmú ìwọ ti rẹ dáadáa ìbẹnu tọlọ máa fi pẹsẹ rẹ fún un. ọ̀rẹ́ sọ̀dọ̀ pàtàkì nàbí sàlàyé débi ọlọ́run ẹlẹ́dàá wa ní òdo lọ sọ ya Muhammad ìwà Muhammad. wọ́n máa ń bá alẹ́ dáhàlì ẹnikẹ́ni tó bá wá sí àwọn nǹkan tó kà kalẹ̀ tí dáhùn rẹ̀ tá a fi sọ pé ṣe déédéé yìí mi máa jókòó ka mọ́ṣáláṣí lẹ́yìn sọ̀láàtì mi máa fẹsẹ̀ lọ síbi tá a ti fẹ́ ṣe sọ̀láàtì mímà sàlùwàlà wa dáadáa tó ń ti pé ń tó lè kọ́ dínà káfẹ́ ṣe bẹ́ẹ̀ wà anabi ọlọ́run ẹlẹ́dàá wa ni gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ aṣọ bí xeyir yóò sẹ̀mí eléyìí tí ó kún fún orí wà mẹ́lẹ́tẹ̀ bí xeyir yóò ti kúkú tó lóore nù wà kana min khati'atihi kayawmi waladathu ummuh àwọn afọmọ kúrò nínú àwọn àṣìṣe rẹ̀ yóò dàbí ijọ́ tí ìyá rẹ̀ bí tí ò lẹ́sẹ̀ lọ́rùn. àjẹpẹ́lẹ́ yìí là ń bẹ́ẹ̀ náà wọ́n ṣe olóore eléyìí tẹ́yìn máa ṣe tọ́lọ́ máa fi fọ́yàn máa kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kájẹ́ni tí ń jókòó ka mọ́sálásí táà máa dìde fotifoti lẹ́yìn tán sálámà kásì jẹ́ni tí máa rìn lẹ́sẹ̀ lọ sí mọ́sálásí kásì jẹ́ni tí ń sàlùwàlá wa dáadáa òtútù ọ̀bá àmọ́ tagbara wa ọ̀bá ká omi tútù ká gbómi kaná kásá sàlùwàlá kọ́ eléyìí ń bẹ́ẹ̀ nù kàtí ọlọ́run máa fi pèsè àwọn ẹrù rẹ̀ rẹ̀ وقال يا محمد ọlọ́run á ní wa muhammed ọlọ́run á fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tuntun ó tún gbogbo àlùmọ́ lẹ́kọ̀ọ́ tuntun ó ní ìdá gbogbo ìgbà tó ti sọlá faqul máa ṣàdúrà yìí ọlọ́run ẹlẹ́dàá wọn fẹ́ kọ́ aládùúgbò àti àmàṣẹ́nu sọlá ti wà bí aṣíwájú wa abubakar bó ti ti tọrọ alayhi ńlá dùn àkàn wọ́n máa fi bẹ́lọ̀ nínú sọ̀láàtì o. anábì wa kọ́ máa sọ pé allahumma inni zalamtu nafsi zulman kathira wa la yaghfiru dhunuba illa ant faghfir li maghfiratan min 'indik. anábì ni kọ́ máa ṣàdúrà yìí nínú sọ̀láàtì rẹ̀. pé wọ́n lọ mo ti ṣàbòsí sórí ara mi ní àbòsí ńlá o kọ̀ wá sẹ́nìkan tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún yàn àfi wọ́n lọ́n ṣàforíjì fún mi látọ̀dọ̀ wọlọ kó sì kẹ́mi torí wọlọba ti foríjì ti kẹ́mi àdúrà wo wa lọ́lọ́ ń wa ká máa ṣe nínú sọ̀láàtì wa. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أدعتي الله تقوى النبي محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tá a jọ ọmọ lẹ́yìn rẹ̀ ká máa ṣe nínú sọláàtì wa onáni allahumma inni as'aluka fi'la al-khayrat wa tarka al-munkarat wa hubba al-masakin wa an taghfira li wa tarhamani wa tatuba alayya wa aradta bi'ibadika fitnatan taqbidni ilayka ghayra maftun adúláyé onáni lọ́wọ́ bá pa pé ká máa sọláàtì wa túmọ̀ sí ni ẹ máa ṣàdúrà nínú sọ̀láàtì ètò túmọ̀ sí ni pété bá ti lè ṣe ní forí kanlẹ̀ ẹsẹ̀ nígbà tẹ́ ẹ máa ṣàtáyà eléyìí tó kàn kò sí sálámà gẹ́gẹ́ bí adua tánàbí sallallahu alaihi wasallam tó kọ́ wa eléyìí tá à ń pè ní àdúrà al-istikhara àdúrà al-istikhara máa ń fẹ́ kọ́ lọ́wọ́ bó fi hàn yàn èwo lóore jù nínú nǹkan tí èèyàn fẹ́ dáwọ́lé ṣé eléyìí ni àbí èkejì anabi sallallahu alaihi wasallam ni kẹ́ ẹ ṣàdúrà báyìí nígbà tẹ́ ẹ bá mú méjì wá so ìgbà wọn láàmú àdúrà yẹn wá àmú ká tó sálámà ni bẹ́ẹ̀ náà ni èyí tábù bákàr náà béèrè ká ṣàlàyé ẹ mú àdúrà yẹn wá kẹ́ tó sálámà ni nínú kẹ́ mú wá nínú òun wí àdúrà yìí ní ìgbẹ̀yìn sọ̀láàtì rẹ̀ allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika. ìgbà wo ni ìgbẹ̀yìn sọ̀láàtì mi ti máa fi ṣe onílùgbà tó máa ń sàtáyà kó tó sálámà bẹ́ẹ̀ náà ni ilé ìtọ́nà ọba fi ń kọ́ ọ́n bì ìdá sọ̀lẹ́yì gbogbo wa tó bá ṣe sọ̀láàtì nígbà tó àwọn ṣe tashahhud kó sọ pé allahumma inni as'aluka fi'la al-khayrat ìwà náà mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ o kó fún mi láwọn iṣẹ́ rere sí wa tarkal munkarat ràn mí lọ́wọ́ láti pa àwọn aburú tì wa hubbal masakin ìwà náà jẹ́ kí n máa nífẹ̀ẹ́ àwọn aláìní wa an taghfira li mo sì ń tọrọ lọ́dọ̀ rẹ kó forí jì mí wa tarhamni wa tarhamani kó o tó wá kẹ́mi wọ́n tẹ̀ tó bá rí kó o gbá tútú bá mi wọ́n yí dá ọ̀rọ̀ tẹ̀bi ibadika fitna tí wọ́n lọ́n bá gbèrò láti fìtínà àwọn ẹrú rẹ faqbidni ilayk gbàmí mi ghayra maftun láì jẹ́ pé màá jọ́kan nínú àwọn ẹni tó fìtínà. akramakumullah eléyìí ni àdúrà tọ́lọ́wọ́n bá fi kọ́ wa kíkẹ́ ká máa ṣe ṣáájú ká tó sálámà ó sì ń bẹ nínú nǹkan tó yẹ ká mójútó اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وتتوب علي وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون أدعنا كما سن صلوات والجمعة ساجو كتو دي wọn bẹ nù kàtó pàtàkì tó sì yẹ ká mójútó ọlọ́run ló máa ń gbàdúrà ọlọ́run ọba náà ló sì kọ́ wa pé ká máa ṣàdúrà báyìí ó kù sọ́wọ́ wa káwọn náà rí pa mójútó ńtọ́lọ̀ fẹ́ ká mójútó kálí bá a tó rire irú ìtọ́lọ̀ wọn bá ti pèsè kálẹ̀ dé àwọn ẹrù rẹ̀ ti máa rú wa kọ́ nínú wa àwọn àgbégbá eléyìí tọ́jú abala kejì tí àwọn ẹni tí ń bẹ láyé tọ́ga tó lọ́n sí lẹ́ni tọ́ga tí wọ́n ń ṣe fanfa lórí ẹ̀ tá a pè ní ad-darajat àwọn àgbéga kí ni àwọn àgbéga náà ifsha'u salam onáni ká máa fọ́n sí sálámà ká sí sálámà lásán kó àwọn ká máa ṣe wọ́n ní ká fọ́n ká kó kárí torí ẹ̀ mùsùlùmí á máa sálámà tí mùsùlùmí á máa yá rẹ̀ tí wọ́n bá fọ́n kankan. tọ́jú ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi fọ́nká wàá wé ọgbọ ọgbọ̀ wàá jẹ́ kó yé ipò sálámà ni kìí ṣe pínpín ẹni tí wọ́n sì sálámà sí kó náà dáhùn torí ẹ̀sìn sálámà kìí ṣe eré kìí ṣe wàásá nínú ìsìláàmù nínú ọba máa fi ń gbé yàn kí wọ́n bá mà ike gbogbo ọgbà wọn bá ti pàdé rẹ asalaamualeykum ilé wọn jáde lẹ́nu ẹ nítorí ni. wọn àbá àti ẹ̀sọ́ ẹnu kó wọn àti ọ́ ní bàbá sàlámù àlékún àwọn ọmọ sàlámù àlékún àwọn àjàmá sàlámù àlékún àwọn sàlámù àlékún nìyẹn tí ó dé wọn ní sẹ́yìn bá ti kúnlẹ̀ ẹ̀yin ní sàlámù àlékún kò sọ àlà asàlámù àlékún làwà kí wọn á nìwọ ìdọ̀bálẹ̀ lẹ́wù ìkúnlẹ̀ lẹ́wù tọ́lọ̀ wọn bọ̀ ọ̀dọ́ ọ̀ntara rẹ jẹ torí ẹ mùsùlùmí wa sábà wá ti sálámà àwọn náà ṣe kíni á dáhùn sí sálámà wa alaykumus salam wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh ní gbogbo omi kíbi láyé tí mùsùlùmí bá ti rí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ inú rẹ̀ ọkọ̀ dùn lọ ìjọ ọkọ̀ fi kojú rẹ̀ náà ni asalaamu alaykum tó lè bá ti dá sọ alaykum salaam ìdùnnú yóò dá ó lè sọ ọmọ àgbèdè kankan tó fi bára wọn sọ̀rọ̀. ọwọ́ asalaamu aleykum aleykum salaam yẹn yóò tún máa wọ pé alihamudulilayi o ti rẹ́ ọmọ yẹn. sẹlẹ̀ yìí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ọgbọ́dọ̀ rí pé òun sálámà táwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ìbẹ̀ nù nǹkan lọ́ máa fi àgbéga pò fún yàn wọ́n ìtọ̀ àrà ọ̀nbẹ nu tọ́lọ̀ máa ti gbé yẹn ga ọlọ́fẹ́ lomi ló ń jẹ débi wípé wọn à lè so ń jẹ níjọ́ kan nílé rẹ̀ kó wọn má rí dànù nílẹ̀ tó sì dáa sì ń pariwo owó wá owó wá lóde ìyá pọ̀ nǹkan ọ̀bọ̀n ti bọ́ ní kálukú nǹkan ọ̀sẹ̀nu lọ́pọ̀lọpọ̀ á sì máa tá a pé ń pẹ́ lomi lomi sùn. ẹbí ọlọ́bí ọlọ́bẹ̀rẹ̀ méjì sọ̀rọ̀ àdàbà nítaàsí lè ṣe tán fi lè gbé wa gánu pé ẹni tẹ́bi ń pa fún lóúnjẹ ẹni tó rí jẹ tó tó ẹtú fún ẹni tó ń sunkún ẹ̀rẹ́ fún a sì ti mọ̀ pé tẹ́bi bá ti kú nínú àìní ìyẹn tó pariwo mọ́ ìwọ́tọ́ náà wọ́n bá fún fẹ́ni tóní pẹ̀lú nǹkan táwọn èèyàn máa sọ ó sàdédé fún lóúnjẹ ọ̀fẹ́ lónìí òun gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ wẹ̀ ó sàdédé fún lóúnjẹ ọ̀fẹ́ gbá zikira ni á zikira òun wọn gbà alọ́yẹn pọ̀ láwùjọ Yorùbá bàjẹ́ ebi náà wà pẹ̀lú mi látàrí pé kọ́ lò mí kọ́ gba rìzìkì mi yóò máa sá sẹ́ni tí ń gbóúnjẹ ká tọ́fẹ́ fi sàánú rẹ̀ wọ́n máa wá sá yóò máa kọ̀ pàkọ́. ọyẹ kórì bẹ. wọ́n ní a oúnjẹ yéé ṣe dandan fọdẹ ṣe é. tí lóúnjẹ kò bá àjọ oúnjẹ tútù. bọ́lá wọ́n ṣèkóṣe. tọ́lọ̀ máa fi gbìyàn ga. wọ́n sọ lẹ́yìnlẹ́ wọn náà sùn nínú tọ́lọ̀ tó máa fi gbìyàn ga. wọn náà máa jí gbogbo àwọn èèyàn ti sùn ọlọ́run máa fi gbẹ̀yìn àgà tí ọba ajẹ́ ń tọ́ fẹ́ lọ́dọ̀ ọlọ́ kí ló fẹ́ mú wa náà má sùn bí gbogbo èèyàn ṣe sùn tí ìbá kò rí tọ́ tọrọ lọ́dọ̀ Allah ìwọ náà lè lọ sùn ta ni ó mọ tọ́ ọlọ́run wa sì torí eléyìí ọ̀sánù rẹ̀ pé ńgbà tí ìwọ tọ́ dárun májú ó jìnà síbùsùn rẹ̀ ó ń pe ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá ọlọ́run wa dọ̀ ọ́ lóhùn wọ́n rí kí òkè sòrò rẹ̀ yóò dìgbà tẹ́lẹ̀ gbogbo ń ti ń fa ìpọ́njú fún ọ ọ padà dẹni tí ń dúpẹ́ fọlọ́ ńlá balabẹ̀ gbogbo ayé tí wọ́n ń harun eléyìí jẹ́ ntọ́lọ́wọ́n bá máa fi ṣe àgbéga pò fún yàn alimami ahmed àwọn ni wọ́n gbé ẹgbà wá yìí àtàwọn míì ọ̀nà tó sì bá wa jẹ́ ọ̀nà tó gúnrégé torí rẹ̀ àwọn ẹ̀kọ́ tó wá nínú àdìsí wọ́n yẹ ká gbìyànjú láti rí pa mójútó káwọn náà lè bá àjọ kan nínú àwọn tó sóríire kọ́ lọ́wọ́ bá kó jẹ́ ká sóríire. alákọ̀ọ́kọ́ ká gbìyànjú láti rí pa bá wà nù àwa ń bẹ̀ tọkàn tara a sì ka bíbẹ wa nínú rẹ̀ kún abala kan nínú abala àjọsìn ilé tí èèyàn máa gbalẹ́ adá lórí ẹ̀ àti pé àwọn ẹ̀dá tó ga nínú àwọn ẹ̀dá tó lọ́n dá tó ga jù àwọn màláíkà ọlọ́run ọba tún ti fi wọ́n sọ ikpe gbogbo ògbà tí wọn bá sì ń bẹ nu mọ́sálásí kí wọ́n máa ṣàdúrà fún àdúrà tó ga wọ́n máa tọrọ àforíjì fún àdúrà tó ga wọ́n máa tọrọ kí ọlọ́run ọba fún subhanallah oore yóò sàdédé jẹ́ bẹ́ẹ̀ fún ọ àfi nítorí pé o jókòó nu mọ́sálásí tó jẹ́ lé ọlọ́run. bákan náà nínú nǹkan tí àdéhìí tún mú wa onáníkà máa rin sẹ wa lọ́pọ̀lọpọ̀ wá mọ́sálásí mọ́sálásí ọ̀rọ̀ ra nẹsẹ̀ díẹ̀ sílé táwọn orí ńlá gidigidi lọ́lọ́run ṣe fún wa èmi ti mọ̀ ike ńgbà dábàá fi rí ogún ìṣẹ́jú sísìn wọ́n ti gbé ìkọ́ọ̀mà ńgbà tó bá kù sẹ́yìn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n máa ti jáde lé ọ máa tí ìgbà tó wá dé mi ọ̀dákẹ́ mo rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ oore lórí oore nù allahu akbar. wala hawla wala quwwata illa billah yàtọ̀ sáájú ẹni tí ń lọ sí mọ́sálásí mo ti ṣe síwájú kí n tún máa wí gbọ́rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ tí ilé ìdè mọ́sálásí òòrè lókè òòrè nù ẹni tí ò bá rìn lọ sí mọ́sálásí yóò rìn lọ wo bọ́ọ̀lù nítorí bí ilé ayé ti ṣe rí nù ẹni bá sọ pé mọ́sálásí jìnnà níta dájú olú àníkẹ́bí tẹ́lí sèré gbèsè ránù sórí ibú òní jìnnà lẹ́sẹ̀ rẹ̀ fọlọ́n kí n kúkú lo àsìkò àti àlàáfíà tèmi lóyìn kan tí ó di ọ́ dáa fún mi láyé dáa fún mi lọ́rùn ó pé ju kí n fàsìkò mi ráàlì kì í fi ṣòfò lọ. ẹni tí ń wá sí mọ́sálásí látọ̀nà tó dì tí ó sì gùn nǹkan orí ńlá ń bẹ fún bẹ́ẹ̀. bákan nínú jáde sì tọ́ka sí káàrí ipa àtàlù aláwọ̀ tó kò bá àti omi tútù kò bá àti omi tọ́lọ́wọ́rọ́ kò bá àti jẹ́ ètò gbóná tí ò lè ṣe wá léṣe. onu ń sàlù aláwọ̀ kọjá. ìbẹnu tọ́lọ̀ wọn bá máa fi pẹ̀sẹ̀ rẹ fún yìí. ká ká fi ṣe ká má fi wàǹwára ṣe lójú ọ̀nà kẹ́sìn wọlé bá ka dáa. ká má tẹ̀ra wa pọ́ǹkájú ìkájọ gbẹmí débi kan tí kájú bá wúlò ní ó yẹ lọ́pọ̀lọpọ̀ ẹni tó wà nù ó ti dé ó ti dé wá bá ẹbí ẹ kánjú kú náà ni ó yẹ kẹ ẹ kánjú dìde náà èèyàn máa fara balẹ̀ sí lọ́ọ̀nì gbogbo ìjọsìn tá a bá fẹ́ gba aládá lórí ẹ̀ èèyàn fara balẹ̀ sí ni. àdúrà tó wọn ẹlẹ́dàá wá fi kọ́ ọ̀tá máa ṣe nù sọ láti wá ẹjẹ́ amójútó. اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وتتوب علي إذا أردت بعبادك فتنة فاقبضي إليك غير مفتون إلي أيك قاتي هبام كما سي لن يتشهد وقردك وسلامة إن ترى ما بيك بيها كما سلامة كما فلا إلونجا كاسي جاني تسويكي á máa jí lóru láti ṣe sọlẹ́t ní ìgbà tí gbogbo èèyàn ti sùn ọlọ́run ọba kó fi pa wa kó fi ka kó sì ṣe rọrùn fún wa láti máa ṣe kó wa ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa kó má dàlù wá láyà nílẹ̀ ayé wa lónìí àdánwò ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi lọ́tún àti lọ́sì kọ́nà wọn bá kọ́ sọ wa kọ́ là wá níbẹ̀ kọ́ sọ́lu wa kọ́ sórílẹ̀-èdè wa kọ́ gbà kọ́ là níbẹ̀. ẹni tí ó kó wa ọlọ́mọdé ọmọ náà bẹ̀ ẹni tí ó kó orílẹ̀-èdè wa ọlọ́mọdé ọmọ náà bẹ̀ láyé lónìí fáírọ́ọ̀sì burúkú kan ó ń bẹ ní ilẹ̀ China fáírọ́ọ̀sì burú jọjọ débi pé ó ń di nǹkan tí ń tàn ká gẹ́gẹ́ bí iná ti ń fi òru jó ni fáírọ́ọ̀sì yìí mọ tí lè lò sí ó débi pé China gangan fúnra ó ti wá láwọn àyè ibi tí àrùn burúkú yìí tó ti bẹ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tọ́lọ́mọ nílẹ̀ China wọ́n ń pe àwọn ọmọ wọn wọ́n máa padà bọ̀ wálé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn tó ti níwèé àti wọ̀lú sí ilẹ̀ China òun ni wọ́n ń pàrọwà fún ike máa lọ lásìkò yìí tòró léwu jọjọ bá ti ó dìgbà tí si bá ṣe àyẹ̀wò fínífíní fún àlàáfíà wọn kọ́mọ́ bá lọ jẹ́ pé kòkòrò àárẹ̀ burúkú yìí báyìí wọ́n ń gbé bọ̀ láì jẹ́ pé àwọn náà kọ́mọ́ wa di tọrọ fọ́nkálé láwùjọ bíi tí ò ti sí tẹ́lẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànù wa kọ́ gbà wá. nínú sínú anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tí anabi lórí gbogbo ẹni tí ò sínú lù ẹni tí ẹni tó wá wà ahụ tí àjàkáyé àrùn ti ń kò jáde ńbẹ̀ eléyìí lòfin ọlọ́run ọba nípa abẹ torí di eléyìí báyìí ẹnìkan wá lọ China nísìn ọwọ́ ń pariwo pé àrùn yẹn ó ti ń ó ń ti ń kárí gbogbo ibi táwọn wà kí ẹ máa bẹ lọ ẹ máa bẹ lọ má yín gbogbo ní téèyàn fi ẹ máa lo àmọ́ ẹ má gbìyànjú pé jáde wà o ọlọ́wọ́ sànù yín ọlọ́wọ́ o ẹ̀yin lẹ́yìn lọ sí China o ọlọ́wọ́ sànù yín o so ẹ̀yin tẹ̀sí wa lọ àdúrà mi máa dì o kó jùlọ máa dì o five hundred thousand ọmọ ọgbà kò bá jẹ five hundred million jókòó lé ọ̀sán fún ọtí kọ́ wa lọ ó ti gbámọ́ ẹnìkan nínú àwọn ọmọ amẹ́ríkà àrùn burúkú yẹn nínú àwọn ọmọ amẹ́ríkà tó wà ní china àrùn yẹn gánà ó bẹ lábẹ́ àmójútó tó ga púpọ̀ ni bóò láti ṣe káàrí tọ́jú ní abáàní rí tọ́jú torí pé ń pa àwọn èèyàn pàkópa kọ́ lọ́n sànù wa. sẹ́ni tó báwo làwọn ogun olúwa ẹlẹ́dàá rẹ ti ṣe pọ̀ tó àfọ nìkan kò sí tọ́lọ̀ yóò máa tẹ̀lé yóò máa ṣèṣe kò sírò orílẹ̀-èdè kan máa tanra rẹ jẹ àwọn ti ṣerú nǹkan ogun báyìí ẹ ọ̀kan làwọn ti ń ṣe lọ irọ́ lásán ẹ dójú rẹ kọ́ virus nìyẹn China náà ń bẹ àwọn super power àbí ẹ̀kọ́ ọ kó nuclear weapon jáde báyìí irọ́ lásán torí ẹ̀ tọ́lọ́ bá fẹ́ mú yàn nǹkan ogun ọ̀ràn kọ́lọ́ dákun gbogbo ẹ̀ tá a ní a máa sọ fún ọ àbí òye ẹ má pẹ́ ń bọ̀ wálé o ọlọ́run sọ gbogbo wa ọlọ́run ní sọ àwọn náà lé o ẹ̀dùn bíi tẹ́ wa. wáyé o ní nàìjíríà lẹ́vù àrùn burúkú kan náà tún tàn ká kọ́lọ́ sànù wa kọ́gbà wa gbogbo wa pátá la gbọ́dọ̀ kéde ogun lé àrùn yìí lórí onáà èkúté. àbá lassa fever ó ń tàn kábàjẹ́ náà ṣáì ó ń gbẹ̀mí àwọn yàrá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ibi kékùté ó sì kẹnu bóúnjẹ tá à ibẹ̀ ni ti ń tàkà báyìí ẹ̀yin náà gbọ́ nípínlẹ̀ Ondo àbẹ́kìtì Ondo wọ́n rìpọ́tù iye èèyàn tó ti kú iye èèyàn tí ń bẹ lábẹ́ àmójútó ńlá nìsín báyìí àwọn náà wọ́n àwọn ò ní kú ọlọ́run wọn wọ́n wọ́n lé tí ó fò yín náà yìí lè yóò tí máa sin èkúté èkúté tí jẹ́ pé èkúté wà rẹ̀ ó tún máa jẹ́ wọ́n tẹ ọ náà lẹ́sẹ̀ díẹ̀ àwùjọ bíi lẹ́ tani máa ṣerú ẹ̀ kò sẹ́ni tí máa ṣerú àkọ́gùn èkúté tẹ̀ sí rí yẹn nínú tí wọ́n fẹ́ràn jù láyé àwùjọ tí jù láyé ó lọ àwùjọ wọn jọ wa kì í ṣe nìkan ní ọ̀rọ̀ ní ọmọ abọ́ nílé pèkúté rẹ̀ o bẹ́ẹ̀ àjọba àbá sojú ìjọba kí ló fẹ́ fi ṣe àbí wọn kọ́ ọbẹ̀ kúté lé rẹ̀ jà tí ọba ti ṣe kúté lé tèmi tí ò sí lé tiẹ̀ tí ò sí lé ọ̀kan àdúgbò kan ọ̀bọ̀ lọ́wọ́ èkúté kò ní í débi pé àwọn ń pè ipe kíjọba ọba ara dá sí oògùn èkúté kò sí ní tó burú kí wọ́n lo oògùn láti fi pè èkúté. ẹnìkan wọn pẹ́ńpà dáná ní sallallahu alaihi wasallam tó ní ọlọ́wọ́ bá ṣe ká ṣe dáadáa lọ́rùn àyàn nínú gbogbo ń tàn bá ń ṣe tánà bí ní tẹ́ẹ̀bà pa nǹkan ẹ̀pá ọ̀nà sọ́dà tẹ́ẹ̀bà dúnbù nǹkan ẹ̀dú lọ́nà sọ́dà táwọn alẹ́ fi mẹ́tẹ̀lé alẹ́ fi pa èkúté bí gbàtà lẹ́bi ní ká pa ọgbọ́nà sọ́dà ọ̀nà lọ́dà tá a fi lè pèkúté ẹ má àmàlù mẹ́tẹ̀ rẹ fi sára àkàrà ẹ̀jẹ̀ ọdẹ ẹ̀yìn kọ́ máa lọ ẹ sára bisikíìtì ẹ̀jẹ̀ ọdẹ lọ so báyà ẹ̀yìn oúnjẹ ògùn tẹ̀yìn ni báyà gọ́ọ̀mù ni tó pé ti gbẹ́bẹ̀ lọ yóò mú ni ńgbà bá wá délẹ̀ bó lẹ́sẹ̀ pa ẹgbẹ́ ọgbọ́n lórí so kíkálukú sinmi so eléyìí túmọ̀ sí pé alẹ́kùté tẹ ọ̀tara ni báyà fáwọn fáwọn ọ̀tara ni torí bẹ́ẹ̀ ti máa ńbẹ́nu ti mara ra nǹkan òfin ọlọ́run sọ pé ẹ pa wọn kódà kó ṣe pé nínú ayé àbọ̀wọ̀ àbòdì rẹ̀ torí délé gbogbo máa fa àjàkáyé àrùn àtẹ̀yí tí ò rí bẹ́ẹ̀ náà tí máa fárùn ọlọ́run bá wa lè jìnnà sáwùjọ wa àwọn ẹni ti bá ọlọ́run wa wò wọ́n sàn wa wò wọ́n sàn wa wò wo bá a ṣe máa ní nàìjíríà yìí pé ẹ àwa bá a ṣe rí ìtọ́ ọwọ́ ọlọ́run náà la àní ìjọba kankan tí ma sáré pé òun ti gba ọmọ àlùkà pé eh, bá ó náà wọn wá ti torí pé bá a ṣe rí náà láàrin kọ́lọ̀ wọn gbà wá kọ́lọ̀ wọn là wá kọ́ má jẹ́ ká rí ń bọ̀ lókè ń bọ̀ ń sálẹ̀ ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa kọ́ bá wa ká aburú jìnnà sáwùjọ tiwa pé nínú bẹ tó fi wá pa gbogbo gbà ká máa ṣe anábì sallallahu alayhi wa sallam anábì ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ òru jùmọ̀ ó náà ní ìgbà tí òòrùn ti wọ̀ lánàá títí tilẹ̀ fi má lónìí ọ̀sán jùmọ̀ ó náà ní ìgbà tilẹ̀ ti má lónìí títí tó òòrùn fi wọ̀ ẹ máa ṣe àsàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قلنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسأل بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحم